bá a ti dùn mọ́ aláwa yìí wọ́n pẹ̀lú mi kọ́ wá bá wọn wẹ̀kú ọmọ tóun lọ yunifásitì tó ti pé ijó lòun lọ́ọ́ jó ń bẹ̀ Basira Susanna kọ̀ọ̀tà ń bà nítorí gbogbo ayé jó tán léwé nù wọ́n wá wẹ́ni tí ó wẹ̀kú wọn ò rí wọ́n wá pòun náà kọ́ wá sẹ́lẹ̀ karùn àwọn tí ó wẹ̀kú òkú wá yájú kalẹ̀ báyìí níbi tán gbé ọrùn ẹ̀ lébàfù sókun mi ìburú yóò yájú lẹ̀ ní pé gbogbo bẹ́ẹ̀ bá ti wẹ̀ mí ní ìmọ̀ wò yín ni wọ́n ó tún fọwọ́ padé yóò tún yà kò ní padé wọ́n wá ní omi tútù ní obù wá sákírù omi tútù wọn ni ó bù wá o sákìrù tóun pẹ̀lú ẹ̀jọ́ ń ta géèmù nu o ọwọ́ akú tán ọwọ́ adẹ́rù wọn ni ó bọ omi tútù ni wọn lọ bù gbígbóná lè mọ́mù ni ah sákìrù ah, omi tútù wọn ni ń bu. náà ni ntí òjò rí bù tọ̀hún lọ́ọ́ yájú kalẹ̀ tí ń wò báyìí pé ń bọ̀ wá kàn wọ́n náà fadikuri yóò máa tẹ́tàkọ́ lábọ̀ alalmọ̀gẹ́tẹ́sílẹ̀. a máa rántí bó ti dùn máa tọ́ wọ́sọ tó yí ọ́ nì tó ń pàṣẹ tá a ṣe ń sẹlẹ́nu rẹ̀ máa wá rántí jọ́ tí wọ́n máa wù ọ́. anasiri productions we are specialized. bákan náà àlùfáà wa akápàwé àwọn dà àrèkọ̀dúnà àfáànù lélẹ́kọ̀ọ́rẹ̀. Allah. Ah! náà kàlí wà lọ́wọ́ tápà púpọ̀ bàbá katókò wí ẹ̀yìn ìdánákàlì kan fún wa bí àtòkù bákan náà alhaji wal amir abdulrazidi wọn recognize wọn náà òtó rẹ you are welcome bákan náà alhaji abubakar uh, ababakirin dàhùn tukẹlẹ wọn jẹbuta abakiri alasalatu you are welcome bákan náà muslim din tijani i recognize afami nísìnyí àmọ́ lọ sórí ètò báyìí a'udhu billahi minash shaitanir rajim bismillah. الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقودا وعلى جنوبهم برنامج ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا Sibia Nakawakina Azabanari Azabanari سبحانك فقنا عذاب النار I take refuge with Allah the Supreme with His noble face uh -huh. and with His eternal authority from the curse of the devil. Uh -huh. In the name of Allah uh -huh. and the prayers and peace be upon our noble Prophet Muhammad. oh Allah, open the gate of your mercy for me. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته ومن سلك مسلكهم إلى يوم الزحام ìjókòó wa tòní òun náà ni ìjókòó láti fi tọrọ àdúà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam oníjọ tí wọ́n bá ti gbé òkú ìyá rẹ̀ ni àbí bàbá rẹ̀ tí wọ́n bá ti gbẹ́lẹ̀ tí wọ́n bá ti rí bọbẹ ó ní sálù lé àhíkùmù àtẹsọ bùtà fa innahu al'an yus'al ó ní ẹ máa bẹ lọ́hùn ìfẹnumúlẹ̀ níwájú àmàlẹ́kà méjèèjì tó kù yín bá ti kú títí dijọ́ kẹjọ lọ láéláé bẹ́ẹ̀ ẹ máa kú fún bẹ́ẹ̀ lọ́hùn èyí ní ìwòyí ìjẹjọ náà ni àsìn ìyá wa ti ìyá wa alhaja wa olóògbé alhaja wa Kudirat Abake Abdulwahab lásìn wọn àwa fẹ́ tọrọ àdúrà fún ọ lónìí jókòó fìdáhùn náà lélẹ́yìí. ayélujára náà sí la. إذلا نبتغي بدلا بالدار دارا وللجيران جيرانا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ṣe káàtì ìgẹ̀ fún adéwálé wa anábì wa muhammad sallallahu alayhi wa sallam olùfẹ́ ọlọ́run ayọ̀ ọlọ́run ìkẹ́ àti ìgẹ̀ náà kó máa mọ lórí anábì wa muhammad nìkan sallallahu alayhi wa sallam kó máa bá gbogbo àwọn tí gbogbo àwọn àtàgbà fún anábì wa muhammad náà sallallahu alayhi wa sallam àdúrà ìbẹ̀rẹ̀ gbogbo apápátá náà ni àjọ dìde láti jọ ṣe nítorí pé ọlọ́run ọba ọba tí ó tóbi ni ẹni tí wọn bá dẹ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ àánà gbọ́dọ̀ ṣe nǹkan tí ó kun ọlọ́run lójú ni kí gbogbo wa nítorí pé a fẹ́ bẹ̀bẹ̀ fún ìyá ni àmọ́rú ibi tí ìyá wà báyìí àmọ́rú condition tó wà báyìí ọlọ́run ọba mùdádìrì ni ẹni tá a rò pé ó ṣe dáadáa ó lè má jẹ dáadáa ẹ̀ ó lè má tó wájú ọlọ́run ó lè má kọ́ ọlọ́run wa lójú ẹni tá a rò pé ẹni aburú ni ó lè jẹ ẹni aburú táwọn ń pè yẹn ó lè jẹ ẹni tó ọlọ́run nífẹ̀ẹ́ sí òun ló ń ṣe nítorí pé àwa mú èyí tó wulẹ̀ kó jẹ́ mbẹ́ òun náà la fẹ́ bí ọlọ́run ẹ dákun ẹjọ́ torí tọ́ lọ́run gbogbo ìgbà tọ́lọ́run bá ní kí oníkálukú wa náà yóò padà lọ bá ọlọ́run ọlọ́run bọ́ yóò jẹ́ ká ṣe lápẹ̀ dúró ọ̀run. àmín. bisimilayi rahman rahim subhanallah. wàlẹ́ alhamdulilayi. العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا الله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ẹ jẹ́ sọ pé amina àmín ṣe rí ìjókòó yẹn ó ti máa lọ sóde àdúrà eléyìí máa tún jọ ẹ lójú. Masha Allah ọ̀rọ̀ wa àdúrà bẹ̀rẹ̀ kò sí yẹn. kò sí mbẹ. alẹ́bí orífa ẹlẹ́hu bẹ̀ dọ̀kan àṣeyíkú alẹ́dẹ̀bí àṣeyíkú Bukhari ibnu Musa alẹ́dẹ̀bí alajikobi. Allah ẹ máa ń gbọ́dọ̀ ọlọ́run tóbi ni. Allah. ayẹrẹ ẹ ò irọ́ o ẹ ti gbàgbé ń tẹ́ ẹ̀kọ́ wa ní nineteen seventy two orin kàwáyé tẹ́ sọ́njọ́ sí ó ní likuli sharafin eh. makanohu gbogbo ológo láyé wọn máa ń ní ààyè ń kalẹ̀ ni sọ̀rọ̀ kẹ́tẹ́ yóò bá bẹ́ẹ̀ yóò bá ní sarafu eh. tí ò sógo wà lọ́jọ́ wájú wọ́n kàn sọ fún wọn pé afa ankala ẹ̀ndínmẹ̀hún. wà kú bìrì tó àǹkan. kò lajú dé wàrí fún àti. usalimu haza mukabiri sauti. إلى ذلك البلبل أها وخبرت كل جود ورفعة أسلم هذا مكبر الصوت إلى حفيد من حفادي شيخ حبيب الله كمال الدين الأدبي فلما التقينا كنت فوق وصفه أسلم هذا لاقطة الصوت إيه. إلى من الذي يتجاوز عشر أمرا إيه. يتجاوز عشرين يتجاوز ثلاثين يتجاوز أربعين حتى مئة إيه. حتى يسلم الكل على الأبناء وخفيت عن كل جود gbogbo ó lọ sí ọ̀dọ̀ àgbà fáńlẹ̀ Yorùbá lónìí tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní wáàsí eh. tó ṣe pé kì í tijú kó tó ṣe wáàsí owó yìí kọ́ ló fẹ́ wò tó bá ṣe wáàsí náà tó bá yọ ládùúgbẹ́ fọlọ́hún Ọlọ́run ti ṣe lẹ́yìn ọdún kẹwàá ó ti kọjá sẹ́yìn ó lò ó mu jẹ bàbá aṣẹ́kù Buhari gbòǹgbò ń lọ sọ́dọ̀ yín. wàhùn bẹ́ẹ̀ tó à ń kọ́. àwọn èèyàn fẹ́ gbádùn yín antalẹ́sì جاريت أربابا النهى كم سنتي أحييت بعد إماتتي bàbá ṣe Buhari gbóngbóng lọ sọ́dọ̀ yín. wà sábàkìtà ó sábẹ́kọ̀ọ́ lè jà wá délé mojí كتاب سبقا لجواد المجوي حياك رب حياك رب حياك رب العالمين حياك رب حياك رب حياك رب حياك رب hayyaka rabbul alamin. ọ̀rọ̀ wa ò ní pọ̀. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. abẹrẹ. pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ẹ̀gẹ́ bìdí ni dákun bá wa lọ ọba àwọn àgbàlagbà tí ń ṣàròyé yìí dákun oníwọ̀n fún wa ń ṣẹ́jú mẹ́wàá péré sọ̀rọ̀ ọlọ́run bẹ̀yẹn dákun dákun lọ sáwọn ọ̀gá rẹ ni lọ́ọ́ bá wọn torí ọlọ́run ó wọn fún wa ṣẹ́jú márùn kí wọ́n tijú ọlọ́run lára wa àwa kọ́ àtó wọn lówó àtó nípò wọ́n sì ti ń báyé bọ̀ wọn ìbí ìyá wa àmọ́ kí wọ́n ó wọn. tijú ọlọ́run tí ó pa wọn. àwọn ò ní pẹ́ púpọ̀ ẹni tá a bá wá náà ni ìmáàmù bàrígà. òun la bá wá àwa bá a bá ẹ̀gẹ́bìdínì kẹ́dùn abdulwahabi abidini tẹ́ǹpẹ́ ní ẹ̀gẹ́bìdínì àwa bá a kẹ́dùn ẹni tó lọ tí ò lè ríru ẹ̀ mọ́ gbogbo tí ń bá mẹ́yà yẹn yẹn gbogbo yóò tẹ́ lè jẹ́ bẹ́ẹ̀ bá máa ronú ikú nǹkan ń ṣe bẹ́ẹ̀ bá máa ronú pé tàǹjọ́ kan ẹrù yín ó dẹrù ẹlẹ́rù ilé yín ó di ibi tẹ́ bá fi hàn kọ́ wọ́n mọ̀ pọ́ ọmọ yín lónìí kódà ń bẹ nínú àwọn ọmọ yín tí wọ́n lè jìnnà yọ lọ lẹ̀ Gambia wọn ní jẹ́ wọlé wá mọ́ wọn ní baba yín nìkan kí ọmọ lò yìí ẹ máa rántí ikú bínú yín bá ń dùn púpọ̀ ẹ máa rántí ikú ẹ máa rántí pé sírò gbogbo bí ẹ ti ń ná ẹ máa rántí gbogbo ọmọ ádámọ̀ tó bá jí láyé àfa àmúrí bàrígà ẹ̀yin àfa bí ọba máa rántí pé n ó sì kúnlẹ̀ wájú ọlọ́run n ó mo ṣe kó ogun ẹ̀jọ kọ̀ wáyé rí yẹn bá ń pè sí rẹ̀ ń wọ́n ta ọ ni olóyè làmúlẹ́kùn tiwọn náà sẹ́yìn ọrùn bí ìgbà tí wọ́n erin wọ́n ń ọ ni yẹn bá kó ogun wájú gbẹnu tó ń dà ẹ̀ eh! máa jẹ gbogbo làá máa wúra wa ah, ah, sífù kí wọ́n dè mọ́lẹ̀ pẹ̀lú orin yìí ni ẹ máa rántí ikú o ẹ dákun mo kí àwọn àlùfáà ẹ̀gẹ́ bìdí ni ọjọ́ nìkan tó súnmọ́ àwọn àfáà púpọ̀ ẹ rí báwọn àfáà ti kóra wa jọ sí àtẹ̀lé sí àmọ̀nù wa wá alhaj nítorí ntọ́sẹ̀lẹ̀ yìí ni múri bàrígà fi tètè kúrò ní Germany wàláhi tàláì Germany ló wà ló ti láfi kí n pàdé òun ní èmi náà sì kú òun lọrin láàárọ̀ yìí gbogbo ẹ̀yin àlùfáà gbígbàdúrà ọlọ́run ti ń bẹ lára kálukú yín àtèmi náà tí mọjọ́ máa kéwu yín ọlọ́run ní ká lára wa. amiina. mo wá kí àfa dáadáa anásírí. adamallahu hayatahu. bí wọ́n bá lé èèyàn dá èèyàn dángájíá ọlọ́run kẹ́ anásírí ọ̀dà gbogbo fani lọ́lọ́run ti wá kí ànásírí oníkà àti màá wí kọ́lá kò sí bẹ̀ tẹ́mi máa sọ ọlọ́run kí ànásírí pọ̀ bọ́lọ́run ti wá sí ènìtọ̀ kọ̀ wá rí rẹ̀ ńjọ́tẹ̀dá bá ń ti rí rẹ̀ ọlọ́run fẹ́ ba tiẹ̀ jẹ́ ni. ilaha illallah. sètáni ọ̀sẹ̀ lọ́hùn kí ló fi ṣe lọ́hùn ó ríra rẹ̀ ni ọlọ́run ní báwò ó ní ngàn báwò tẹríba ó ní ngàn tẹríba ó rí rẹ̀ ni ànásírí ọ̀wá rí rẹ̀ bọ́lọ̀hún ti kẹ́ tó tó ní gbogbo nǹkan tó tó mọ kéwú ti fún tẹ̀dọ̀ tó wàláhì tó bá rà àfa mi yọ pọ̀ wọn lé. anásírí ọlọ́run wọlá gbogbo wa bá a ti jókòó tá a jọra wa yìí ọlọ́run wọlá pé n tó bá a ti kún yìí bá a bá fira wa dá ọgọ́rùn-ún ninety five ìní ṣe ń tọ́lọ́hún ní ẹ̀ mọ́ ṣe márùn-ún yòókù níbẹ̀rù ọlọ́run ọlọ́run wọlá yìí náà ọlọ́run wọlé ojú wa tí ọjọ́ ra wọn tẹlomi ṣe kàn gbà tẹlomi bí ọba yà dáadáa ẹ̀ ẹ̀ nímọ̀ pé ń rí yín etí ẹlòmí ṣe kínkínní ó sì gbọ́ ìyá láyọ̀ ọ̀rọ̀ tẹlomi ṣe pàǹpà bí àtẹlẹwọ̀ mi yọ ẹsẹ̀ mọ́ pé kí lẹ wí wọ́n pa dúró etí pàhàlà pàhàlà yìí ọlọ́run wọlé àyè náà ọlọ́run wọlé àdúró wa tó tún ìdúró wa tún dáa jura wọn lọ ẹ̀rí bẹ́ẹ̀ mi ti dúró àgàgà nísìnyí pọ́ọ̀mọkùnrin mi ìbá dúró yóò sì máa wù yín pé ah, ah, èèyàn ló dúró báyìí anásírí ọlọ́run wa wọlá àfa rẹ yọ wọlá àwọn méjèèjì tó bí àfa rẹ gbogbo bí a bá ti pàdé wa lọ́ọ́ máa ń sàpọ́nlé báyìí o ní tẹnu gbó bí ọwọ́. amiina. Ah, kí ànásírí ń sẹ́yìn jẹun náà ti tọ́jà àdéhùn ẹlòmíì ní ẹgbàá ọlọ́run oníjà yọ ọmọ kò ṣe gba máìkì lọ́wọ́ rẹ̀. amiina. mo yí tọrọ fún ọlọ́run yóò rí bẹ́ẹ̀ fẹ́mi náà àti gbogbo ẹni tó bá sáà mi. Allahumma amin. ànásírí jókòó dáadáa iye ń rí bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá lónìí tá à ń bẹ níyìn tá a wá bá ìgẹ́bìdì nìkẹ́dùn ọbẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin elders wa ti ń wò lọ́wọ́ àlàáfíà mi èdè rí gbogbo torí bẹ́ẹ̀ bá wòjò kó wa yìí àwọn elders pọ̀ lọ́wọ́ ẹ̀rí àwọn ni àwọn elders wa ni gbogbo àwa yòókù àtó wọn ọbẹ̀ lọ́dọ̀ yín lọ́dọ̀ gbogbo wa yányán má jẹ́ aṣáájú àwọn tó bí wa ọlọ́run. amiina. aa ah, bí a bá ń gbọ́ lọ́hùn ó finá jóyàn àwọn tọ́lọ́hùn máa finá jó ni kó bí ọmọ kọ́mọ wá kú lójú ẹ̀ ọlọ́run finá jó ni ó fi irú ẹjọ́ ànábì. sallallahu alayhi wa sallam. ẹ wo iye ọmọ tá ànábì sin ni mẹ́fà là ànábì sin mẹ́fà ọwọ́ àtẹ́kẹ́ ẹyọkan ẹyọkan wọn á ń jóbìnrin Fatima ẹ máa wọ lọ́hùn. bọ́ bá ṣe irú ẹ̀fẹ́ dákẹ́ tó bá ṣe pé láńlọ́ọ̀dù ni ó sì kínní ó sì máa kejì ó sì máa kẹta bẹ́ẹ̀ yẹn bá ya nǹkan kí nǹkan tó lóun ní mọ́ ní ìyàwó pé dáàdì Ṣọlá mo fẹ́ lọ bí ìyàwó ńlé wa ẹ jẹ́ ká àwọn ọmọ márààrún yìí dání bọ́bá jáde tán yóò gbé bọ́ọ̀bà parẹ́ wò ó kú bẹ́ẹ̀ ọmọ kú bẹ́ẹ̀ ìyẹn wọ́n sin mọ́ bíi mẹ́fà ọ̀hán pé ká máa dúró bẹ́ẹ̀ anabi ò torí ẹ̀ ọlọ́run kò kú orí ẹ̀ gbogbo ńlẹ̀ ọlọ́run fi kọ́ alọ́gbọ́n ni ọlọ́run fi sọ fún wa pé tó ń bá fẹ́ òun máa dán wò abá àmọ́rí bàdígà ọ̀rọ̀ wà wá ní pọ̀ yìí tí rí ẹ̀gẹ́ bìdí ni ní fi ń wọ ńlẹ̀ báwọn ọyẹ kẹ́gẹ́ gẹ́gẹ́ bá àfa àwọn ànásírí àfa àgbà ti wí wá sí ikú ọ̀pọ̀ yẹra rẹ wò ńbo ló ti bẹ̀rẹ̀ máa bira rẹ bàbá kù ní ńbo ló parí ẹ̀ sí wá sí ikú òjò ń lọ. bira rẹ léèrè ọmọ mi di mẹjọ àtàwọn èyí tó bí ìta tó ń ṣe súnà tí wọn ò tí ì mọ̀ ń lé máa bira rẹ ǹjọ́ jẹun wọn àbò ní jẹun wọn ó di méjì máa bira rẹ léèrè ṣé bí ogún rẹ wà ló kù sí ó di mẹ́ta bíra rẹ léèrè wọ́n ya aṣọ fún ọ ni àbí wọ́n rà fún ọ aṣọ táyé ewu ẹ̀ ń gbọ́ bá kú tán ó di mẹ́rin bíra rẹ léèrè wọ́n sunkún rẹ àbí wọn ò ní sunkún rẹ ó di márùn bíra rẹ léèrè àárín èèyàn ló sùn àbí wọn ó sùn pẹ̀lú àwọn tó mọ̀ rí àwọn kan bẹ nuwa níyìn nísìnyí wọn sùn pẹ̀lú àwọn tí wọn mọ̀ rí wọn pè wọn jóná ẹ ha gbogbo wọn ẹ ha gbogbo wọn ẹ ha ẹ ha ẹ ha ẹ kó sáàrin aṣọ òun náà ẹ lọ bẹ́ẹ̀rì aṣọ òun bẹ́ẹ̀ bíra rẹ léèrè èwo ló bìlọ́ǹgì sí bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì pé wà sí ikú èsè ká máa jókòó ká máa gbèrè sísẹ́ nu ká máa hóyàn kàkẹ́ àjà sílẹ̀ bá nǹkan ṣe ẹ̀ gbádùn nù. amẹ́rù على maqabiri كل حين gbogbo yòówó lè ní ọmọ wọn ara rẹ ní olè kú pi. amaru alal maqabiri kulla hini. bọ́ńbà ń bẹ nípò ibi wọ́n ti ń káwọ́ méjèèjì sókè wọ́n ń ta ọ ni bọ́ọ̀ pẹ́ ń bẹ́ ju bọ́ọ̀ kú ò wọ́n á sì pa ọ́. amaru alal maqabiri kọ́dìrì kù làhínì. ìwọ lèèyàn bí ọgọ́rùn-ún káwọn méjèèjì lókè tán tó pé tú àlè bàbá ah, ó ń lo bí ọdún mẹ́jọ ń bẹ̀ wọ́n mọ̀ wọ́ ni yẹn bá rí i pé pa àwọn ọ̀ka wọ́n wà wọ ọmọ tó lóyà sí ọ orí wọ́n wà wọ ọmọ tó lóyà sí ọ tóun ò rówó rí èló lòun fún wọ́n wà pé ń gbà five million ní afẹ́ mú ọ̀gá kù ńlẹ̀ yóò pẹ́ fi yẹn lẹ̀ five million náà gbélé lọ́wọ́ yìí òun sì lọ̀gá bí òun lọ̀gá ọ̀gá trust ẹ̀ lóòótọ́ òun ni ó nù ọ ní nǹkan yóò pé ẹgbà mi wọ́n sùn náà wọn ò jí mọ́ èmi nìkan náà máa ń lọ sórí bẹ́ẹ̀dì wọn wọn ò dẹ̀ jí mọ́ ó ti lọ́ọ́ jowó sí báńkì tiẹ̀ tiẹ̀ bàjẹ́ nù bọ́ọ̀ bá kọ̀ tó lóòkú òbí wọ́n ti ń ṣe túwálé àwọn ọmọlẹ́yìn ti ń ṣe túwálé náà wọ́n pa ọ́. amaru alalimokobiri kulahini. ẹgẹbidin abdulwahab ìyábí yín sáyé ẹsìn yá yín ẹgẹ yá dúpẹ́ báwa bá lọ tánìsì ọlọ́run lọ́mọ tí ọmọ ṣẹlẹ̀ ní. etí máa dùn yàn ni pé bàbá wa ṣe wá àṣìtàn báyìí nísìnyí ọba dìrọ̀lẹ́ wọ́n máa gbẹnu òkè mutí nìyí bóòlù kú ó ṣe wá sínú sàárè ẹjá bá yín sòótọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ń fòkú sin ìyá yín ìyá yín ò lè ráàánú gbogbo ẹ̀yin tí wọ́n fi òkú tí wọ́n fi ọtí sin àwọn bàbá yín àwọn bàbá yín ò lè pàdé àánú ọlọ́run yìí ọlọ́run pa fún yín ẹ máa jára yín lè kan ná é ti mú kẹ́ ẹ tó wáyìn àbẹ́ ni. àmọ́ àfáà tó lọ́nba ni wá ṣe wá sí láyé wá sí ni kò ṣe níbi adé lónìí àwọn náà ń bùyàn ten thousand àdúgbò lọ́dọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ lọ. à ń bùyàn ten thousand àdúgbò bẹ́ẹ̀ bá fún wa gbà àmọ́ yìí òun pé ká má sọ òótọ́ ọ̀rọ̀ fún yín tọ́ ọlọ́run ó bí wájú àlùkìyàmọ̀. lọ. ká torí pé sífù kan bẹ́ẹ̀ ń jòkó tí ó fún hundred thousand òun ní sọ lọ́gbẹ́nu ókè bí agbè ilẹ̀ àrèdè kọ́búrì. ànásírí wà gbọ́ àfa ó ní amaru alalumakọ́bìrì kùlàhínì. amaru alalumakọ́bìrì kùlàhínì. ẹ̀yin ẹbí òkú ọ̀dọ̀wọ̀ yín ẹ̀palẹ̀ mọ́ tiyín òkú ti lọ ẹ̀yin ló kù ẹ̀sẹ̀ tiyín òkú kan tiẹ̀ lọ́wọ́ nínú sàárè báyìí ẹ̀yin ni ẹ wá tirẹ̀ la yín lọ́kẹ́ palẹ̀mọ́ ti yín ẹ di irú ti yín bò lẹ́ ti di Buhari Musa kẹ́mi náà di ẹrù tèmi bò ní mo ti pàdé Ọlọ́run ọba mi nínú kòtò. àmọ́rù àmọ́rù alàlùmọ́kọ́bìrì kùlà owó yóò olóbìnrin tó ń gerí wọn ni ìyàwó rẹ̀ ń bẹ́ nílé ọ̀pá yíhun tí òun sunkún òsúnmọ́hun àwọn obìnrin olóbìnrin tìta sì ń ṣàdúrà pé ah chief ó gúdù púpọ̀ bó o ti gúdù níjà nàmọ̀ ló gúdù. ومروا على المقابر كل حين ah gbogbo yẹn kí afa wàlúwàjú máa bọ̀ wàá lọ jókòó lẹ́gbẹ̀ẹ́ afa nasiri báyìí jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kálù barika yẹn ọmọ ara yín gbogbo jama ń kí afa wàlúwàjú. abani amaru ọjọ́ bí ẹ̀rín ẹ̀rín kọ́ rárá. amaru alalimako birikunlahi afa ah, amori bariga àní àlè ń ṣàdúrà ìyàwó sì ń ṣépè àlè ń pè a ah, kú ọ mẹjọ ó máa da fún baba Shakira tó ayé pé ká ṣe kí nìyẹn a ah, ìyàwó wa pé tó mo sì léwọ oṣù kejì ni tó ti wọ yàrá mi gbẹ̀yìn àlè ń bẹ ń ta ń ṣàdúrà ìyàwó ń bẹnu lé ń ṣépè ọlọ́run lémi ọlọ́run ìní gbàdúrà lè èpè ìyàwó ní gbà bàbá wa bá dójú kan tí tàbí mẹ́fà lóní ńgbà ọba yá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ dáàdi pọ̀ gbogbo ọwọ́ ahẹ́ndì sí ọ̀tọ̀rẹ́ ntí ọ̀rà táyà ọ̀tọ̀rẹ́ ntí ọ̀rà bọ́nẹ́ẹ̀tì èpè ìyàwó nù. amọ̀rù alálùmọ̀kọ́bí kùlàhínì. èwo ló fẹ́ fa ayé ṣe ní tá a bá ṣe nínú ayé ni wọ́n béèrè. wàlẹ́ mú adìrí ibi ayẹlẹ àwọn kọ́búrì. afa anaziri àfáàní àmọ́rù èmi àmọ́ kọjá. alàlùmọ̀ kọ́ bírì. ẹ̀rí bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ inú mi dùn kálukú ó mú tí ó mú lọlé ó lè mi àfa èmi àmọ́ kọjá alàlùmọ̀ kọ́ bírì ní ibi cemetery. kúlà hìnnì. ní gbogbo ìgbà lèmi máa lọ kọjá nbí ìtẹ́ òkú ó lè mi àmọ́ lọ kọjá nbẹ. wàlámù bírì. ó ní àmọ́ bẹ́ẹ̀ mi ti máa wá lọ kọjá níbi àwọn cemetery ìwà mọ̀ bí ayílẹ̀ àrùn di kọ́búlì. ó ibo ni wọ́n sinmi sí ó ní ìwà mọ̀ ó ní bá débi tẹ́yìn wá wo èèyàn lọ gbáà olówó ni wọ́n kòjò olówó mọ́ ó ti dòkú ọlọ́lá ni wọ́n kọjá ọlọ́lá mọ́ ó ti dòkú àáfàá ni wọ́n kọjá àáfàá mọ́ ó ti dòkú bí asísì ni kọmísánná ń bẹ nínú wọn ọ̀nàrẹ́bù ń bẹ nínú wọn wọn ò wá jẹ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n ti dòkú tèmi rẹ náà pa ó kọdà níjọ́ kan tá a máa jókòó. wàlẹ́ mo dìrí bí ẹyin lè àrèdè káàbùrì. ó ní tí wọ́n ń pa mí lẹ́kùn ni pé ìwà amalẹ̀ ẹ̀ lẹ́wọ̀ ni wọ́n gbé níbo ní sàárè tèmi gan. wàlẹ́ mo dìrí bí ẹyin lè àrèdè káàbùrì. ibo ni wọ́n sì mí sí kò yé mi rárá ẹ̀gẹ́ bìdínì ọmọ bí wọ́n sin ẹni ó kú yìí sí ìyá wọn àbí bàbá bi ẹ̀gẹ́ bìdí ni ìyá tó bi ni alájà wa kudirat ẹ̀gẹ́ ma bi wọ́n sin sí ti gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin ẹbí ẹ̀ ma bi wọ́n sin sí náà ma sunkún tẹ̀lé wọlé gbogbo wọ́n sin wọlé mu adìrí bí ẹ̀yin lè àrùn kọ́rùrì. lójú ẹlẹgbà kọ̀ńténà ńlọrẹ́ bọ́ àwọn kan lórí lù bóun tiẹ̀ ó ti rí níjọ́ wọn bẹ̀rẹ̀ ayé bí wọn bá ní bẹ̀rẹ̀ ní kọ̀ńténà ní ọ̀pá yín tẹ́nìkan ní kó tó rí yín yọ ẹ̀ ẹ́ sẹ́ wọ́n pè é rọ́ ni níbo ni wọn náà tán síbi ra rẹ léèrè. wọ́n lè mọ àdìrí ibẹ̀ ayẹlẹ̀ àwọn kọ́búrì. kò tí ì wá dákẹ́. wọ́n fún àwọn bíríkì náà ìzẹ́ dàmálì. orí ìtàkùrẹ̀ ó ní wá àfúráhù èmi a máa wá yọ̀ inú mi a máa dùn. bíríkì náà. pẹ̀lú owó tọ́lọ́run fún mi. ìzẹ́ dàmálì bẹ́ẹ̀. mi bá dé àfa tábà àwọn òṣìṣẹ́ mi bá ní owó tá a panu fákìrì lé ni o ó jẹ́ nǹkan bíi ten million tànà dẹ̀ ń jẹ́ nǹkan bíi sixteen million ah ó ní wà á furahu inú mi ọmọ wa dùn pé ẹ tún lọ sàn yẹn náà sí bank ẹ tún kó yẹn náà lọ sí bank ó nínú mi máa dùn tó wò mí bá ń lékún. ìṣe dàmẹ́lì. bọ́wọ̀ mi bá ń lékún inú mi máa dùn ní bínú ẹ̀yin ọlọ́lá tí máa dùn bọ́wọ́ yín bá ń lékún tí fákítírì yín bá ń lò òkè dáadáa tí iléeṣẹ́ yín ń lò òkè dáadáa bínú yín tí máa dùn ní àfáàní bínú mi máa dùn nù bọ́wọ́ mi bá ń lékún. wàhálà أبكي على نقصان عمري. ó ní àmọ́ ìwà banújẹ́ ọwọ́ ṣe wá àdìmú rẹ̀ mm. ó ní ìwà sunkún kí n sì banújẹ́ fọ́jú orí mi ti ń dínkù ìwọ́tọ̀ wọ fifty ó tún wá lòun ṣe fifty four ó mm. tún di sixty olóhùn ṣe sixty máa sunkún ni kí ló kù tó lò ó lè ṣe sixty tẹ́kọ̀ ọ́ má ṣe sixty one Allah máa ṣe wá sí fúnra ara rẹ ni. bó o na násù kí n máa mọ̀ pé ó jìyà rẹ̀ wájú ọlọ́run ó rí bó ń gbogbo ibi táǹkì tó bá wù ọ́ lòó kì í bọ́ sí rìnọ́ọ̀tì sí dànsún máa wà á wà á fúráhù bí gìnà وأبكيه على نقصان عمري bẹ́ẹ̀ni rẹ̀ ti ń dínkù ìjò sunkún bọ́jọ́ sunkún òní lè sunkún òní dáadáa ayé ń tán bọ̀ lọ́mọ tí ó ka ọmọ ìyá tó bí ẹ̀gẹ́ dín ní alájà

ọlọ́run nẹ́bí ṣe mo ṣètò ànẹ́bí ní kí ló ṣe ó ní ìyá mi dàgbà sí mi lọ́wọ́ dépò pé kọ́dà èmi máa ń pọ̀n wọn lọ mọ́kà ìyá mi ọmọ tí ń bá yí àgbẹ̀ mọ́ tí wọ́n bá yí àgbẹ̀ mi tá a máa ti ń tà wá fún ń tún tún wọn lára ṣe bí ìyá mi bá tọ̀ ń tún tún wọn lára ṣe ń tún faṣọ míì sí wọn la ń tún máa tà wá fún lọ padà gbogbo nǹkan ni mo ṣe fún ìyá mi awo abi anabi ko se mo se to anabi ni o se nkankan. ìjọ tí ìyá rẹ̀ ń tọ́jú rẹ̀ ìyá ń tọ́jú rẹ kó o lè gbẹ̀yìn ẹ̀ níbi kú ti nira tó ìyá ń tọrọ kó wọn kú kí wọn tó kú. anábì ní gbogbo títọ́jú tí wọ́n ń tọ́jú ìyá ní ìtọ́jú ẹ̀ tó ń tọ́jú ẹ̀ ní kékeré wọ́n gbẹ̀yìn ẹ̀ anábì wo lójú la wọn lọ torí náà tó fi kú ò láyé o ò tí ì ṣe kankan fún ìyá rẹ máa ṣe lọ tẹ́mi ó fi bọ́ lọ́rùn rẹ ni mm. májọ ẹ̀gẹ́ bìí ní májọ jádùá tòní nìkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ lóbi láyé mọ́ tẹ́ ẹ gbàgbé wọn kì í ṣèpè nítorí òun wí ni pọ́ mọ́ ń bọ̀ ẹ̀yin náà wọn ò ní rántí yín lérí sàárè lérí sàárè bàbá mi làwọn mọ́tò sí àsí sọmọ pé àsí sí ní èké ejò àrùn ilé lérí sàárè ọlọ́wọ́n àwọn màláìka ẹ̀ rí báyìí ẹ tún nà dáadáa nù sàárè àwọn ọmọ tó fi ayé nu ìwọ náà ò dáadáa fáwọn tó bí ọ torí náà ìgẹ́bì lílé àti gbogbo tí ya bí ọ̀dọ̀ wọ̀nyí o ẹ tọ́jú ya àsìkò tí ya ní àdúrà ni ẹ sì máa wára yín ẹ máa súnmọ́ra yín gbogbo ni tán. ọlọ́ni máa jẹ́ alina libasa ni mi kọ̀bìlẹ̀ kalẹ̀ kúldà. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim. àdá ẹnìkan kọ́ ṣáájú rẹ̀ kọ́ wá sí pé yóò máa bẹ lọ gbére nínú ayé kò ní tọ́kù o. àfọyín mi ta. bí wàá nábì bá wa kú. ẹ̀gá mi ní lẹ́yìn gbogbo yòówù tó lè ṣe nínú ayé eh, lẹ́yìn tó rí ṣe kí ìyàwó àkúrira tó bí ọ̀sáyé kí wọ́n tó kú ọlá ìyá lọ jẹ hmm. nísìn lọ́yẹ̀ ṣe wàá mọ ìyá ìyá mi ìyá mi ẹ̀gẹ́ bìrì ní ò ní ayé mọ́ mọ́ wọn ara rẹ̀. àlẹ́ ọgọ́rùn-ún yẹ ń kúndùn. Abdulwahabi abidi ni ẹgẹ ma wọn ara rẹ ma sọ oúnjẹ jẹ ò ní ayé ma. wọ́n lè mà ní ọ̀yà tàǹtàbírú ni. ẹgẹ́ bìrì ní ìyá mi ìyá mi orí àti ẹ̀pẹ̀ mọ́nú ayé pátápátá. wọ́n lọ yá lè omi tẹ́tàrí dúní. bí tá a bá ń lé ọmọ bọ̀ ọmọ àlọ́ dì mọ́ ya rẹ̀ ẹ̀gẹ́ orí àti ó dì mọ́ ọmọ ọlọ́run bẹ ọlọ́run nìkan ló kù tó dì mọ́. fọ́ọ̀fù á ẹ̀gẹ́ bìdínì bọ́rọ̀ bá ń dun ọmọ a sì lọ́dọ̀ ìyá rẹ̀ ẹ̀gẹ́ ìyá rẹ̀ ò sínú ayé mọ́ lọ́mọ wọn ara rẹ̀ kò sí mọ́mọ́ ẹni tó ṣe. lẹ́tẹ̀ omi làǹtàlídìní. ẹ̀gẹ́ bìdínì bẹ́ẹ̀ bá lọ patí máa wẹ̀yìn wò ìyá rẹ̀ ò sì máa sì máa fura. fúnfún á ní. إلهي ليت أمي لم تلدني ẹ̀gẹ́rù ìdí ni bọ́n bá ń jẹun máa fura ò níyà láyé mọ́ ìyá dúró tọ́ mọ́ mm. wọn alẹ́ni tí ò níyà kọ̀gọ̀dọ̀ dégbò ẹ̀yìn lọ́sọ̀rọ̀ rẹ̀ ẹ̀gẹ́rù ìdí gbogbo galigali tó ń bá ń ṣe máa rántí pé ìyá rẹ̀ ni ìyá rẹ̀ ìyá rẹ̀ lọ́wọ́ asimáyé ìyá ń bẹ nínú kòtò mm. kí ni ìyá rẹ̀ ń kan lọ́wọ́ nínú sàárè ní ìsìnkọ̀sẹ́ tó lè sọ ntí jẹ́ yẹn máa ṣe wọ̀nù ni ìyá tó bíyàn àwọn ni nǹkan nu ayé ìyá mi ìyá mi ẹlòmíà bímọ yóò máa gbé lọ́dọ̀ ìyá rẹ̀ àní ìtí bẹ́kẹ́ nìkan kan fọwọ́ kàn mọ́mì mi ló kọ́kọ́ máa fọwọ́ kàn náà mọ́mì ẹgbà ẹ kìsì ẹ láàyè là ẹgẹ gbogbo yóò tó lè rí nísìn ìyá rẹ̀ ń bẹ́nu kòtò rí náà rí yìí mọ́nú ayé. fọ́ọ̀fù ẹni yá ilẹ̀ yìí lẹ́yìn tó mi làmtàlídìrín. bọ́ọ̀bá wọṣọ tó bọ́ kalẹ̀ tó mẹ́ni ó bọ́ ìyá ni máa sáré ọmọ ẹ̀gẹ́ ọ̀lẹ́ tí ó sáré pé tá ń bá sọ ni fún wa ọba ti sí ìyanu ayé ayé sì fúyẹ́ èèyàn. báwọn ẹyẹ tìta bá ń fò bọ̀ ìyá ó sì dúró yóò ní nǹkan ní nǹkan lè wọlé ìyá dúró pẹ̀ lè wọlé gbogbo wa látọ̀ ikú ẹ̀yin tẹ́ ẹ máa gbé ẹ lóògùn ẹ lọ kínní ẹ lọ gbá ẹ lọ ẹ kó oògùn jọ ẹ nígbà ọ̀sẹ̀ dúdú lọ́tọ̀ ẹ bẹ́ẹ̀ bá lọ bì kan tẹ́ ẹ lọ mítìnì eléyìí tẹ́ ẹ dè má bíyá má wà wọ́n wèrè <laughs> ẹ bá tún wá lọ mítìnì àwọn ẹ wọ́n tún wá dè kan má bíyá ẹ bọ̀ kan mọ́ ṣòkòtò eré yín ò tiẹ̀ dáa àwọn ọ̀gá yín tó kú jọ sí wọn ò dè mọ́ bí abíyá ni ebọ̀bẹ̀ ń wé rẹ gbogbo ẹ̀dànù wọ́n tún fọ̀bẹ̀ gẹ́lòmíì ń tapọ̀ monday ikú lọ́pàá wá ẹ̀ máa fura. kúlò náà ó sì sá ikọ̀ tó lè mọ́ ti ẹ̀gẹ́ abidini hmm. ọ̀dọ̀wọ́ rẹ o bọ́ọ̀ bá rìn lọ máa wọ ẹ̀yìn wò ìjọba ti di pé èèyàn ní aláyé mọ́ yé nǹkan mọ̀ sí o ìyá ni nǹkan ìyá ni mo fọlá ọyàn mi làyìlà ẹ wú àwọn abiyamọ ìyá ni mo fọlá ọyàn mi méjèèjì tó mu mo fi bẹ Ọlọ́run máa lọ Ọlọ́run ó dúró tiẹ̀ Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ ìyá tí ó sọ bẹ́ẹ̀ fún ọ ní òsínú ayé máa yìí. Hmm, hmm máa wá fura bọ́ bá bàtà alẹ̀ tó ọba dẹ́sẹ̀ kan mọ́ bọ̀ mọ́ sọnù ni bẹ́ẹ̀ bá ti níyà máa dánwò dé kò sí kankan nu ayé asán ni àwa gan tá a dúró asán ní ti ń jẹ́ àmọ́ ọ̀rọ̀wọ́ mi tá a rẹ́sẹ̀ mi tá a fi ń wòra báyìí àrùhù ẹ̀mí ti ń bẹnu ara wa ni níjọ́ wọn bá ti fa ẹ̀mí yọ báyìí ara di kòròfo sanna. ilẹ̀ wa ń gbóná ni ilẹ̀ ń tutù ni ilẹ̀ ń rin ni alájà kudura ń bẹ nínú ẹ̀ báwa náà ti wà nù tiwa ń jọ kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́lé jàǹjàǹjàǹjàǹ tẹ́ ẹ kọ́ sàárè yìí sínú ẹ̀ sí ọ̀yìn yẹ̀yẹ́ yín àbùkù kàn yín ó kówó tẹ́ ẹ ní báwa haúsá bá kọ́lé jàǹjàǹ yóò wá fìbi tí ó sùn síbi kan bẹ̀ yóò wà ń tí ó rà fi síbẹ̀ njẹ́bẹ̀ ti kọ́lé tó ń jẹ́ kọ́bi ẹ sùn síbẹ̀ ẹ máa palẹ̀ máa kú gbogbo every minute làwùsá ń palẹ̀ máa kú bí n bá wọ akọ lọ básìkò òun bá tó yin jama lókàṣí sálà yóò paaki nu yóò sì kí nhun bẹ́ẹ̀ bá ń sọ pé ah irú wo sì wá eléyìí òkùtẹ̀ gbọ́ ntẹ́ ń wí ẹ bá kírun táyé pé dàlá kàyà ń kúrì dàlá lókàṣí sálà ní ayé yóò tún ma bẹ̀rẹ̀ mọ́tò rẹ̀ ẹ̀yin ọ̀sà náà sì gbóǹdì ọkọ̀ ni ẹ̀ ní kírun irun tí ọmọ yín la àfi patisa kí ló ń lọ ní gbòòrò pé ta ló mi ìlú ẹ wà máa ràn jú àgbà wọn fi nábọ̀ yín fúrọ̀ ṣé ìtẹ́gbèdéwájú ọlọ́run tẹ́gbèdé sàrénu ẹ máa bá àǹsó ìpàdé dọ̀hún. wọ́n bá kilowo. kí ló wò. wọ́n lọ lùnà kù láwàdà yọ. ẹni olówó ọ̀yà wa ni ẹni òbí ma àbí lásán àbí fúnkú ẹni ọkọlé àkọ lásán kó lè dahoro ni. bẹ́ẹ̀ni gbogbo wa ta jókòó yìí bí wa fúnkú ni ikú ó ti máa pa wá lẹ́yìn kọ̀ọ̀kan nu alájà kúndúrà ń bẹ ń bẹ bá wa kẹ́. amiina. abẹnikan nikú kullu nafdin dha'iqatul kúlù nọ́ọ̀sì sàáìkọ́ tulè mọ́ọ̀tì. gbogbo wa tá jókòó yìí àwọn tó ti lọ àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa àwọn generation ti tún bọ̀ bá wa wọ̀nyí bá tún kú òtá lọ́ba perish. Mm. àwọn ọ̀tọ̀ ikú o kọ́sẹ́ńtà àbùníkù àwọn lọ́balọ́ba àwọn a máa tanra wọn ọba wàjà mọ́lẹ̀ gbádùn ọwọ́ àjàkọ́ ogun àbẹ́sítọ̀ lọ́ni ẹ wí pọ́ bá kú àjàwó lọ́wọ́ wọn máa ń pọn kúlé ọba ọba kábíyèsí wájà ajáwó ẹ̀ náà ń gini kókó òrírí àjà àlókù gbogbo wa lákù ẹ wo bàbá tó wọ́n ti gùn lẹ́mìí tó àwọn abọ́bakú tìjọ́ wọn àná wọ́n bọ́ba lọ́nì àwọn abọ́bakú tòní wọ́n ti gbọ́n jáyé abọ́bakú tọ̀hún ìlú tá à ń wí. kúlù nẹ́ẹ̀sì sàáìkọ́tùlìmọ́tì. ìtàkùrẹ́ ìlú kan bẹ́ẹ̀ wá pẹ̀lú náà ní pàǹdùkú ìlú pàǹdùkú ọba abẹ kú àwọn afọbajẹ wọ́n pé abọ́bàkú ah, ah. ẹjọ́ ń lọ ni o ṣé ààyè ni wọ́n máa sin abọ́bàkú abọ́bàkú dúró gbogbo orò tí wọ́n ṣe lòun náà bá wọn ṣe wọ́n pé ah, abọ́bàkú náà ni òun náà ló dúró hùn mm. nísàlẹ̀ wò wọ́n pòrò pa abọ́bàkú ti sọ fún ìyàwó ẹ̀ pé eré yín dàrú ọba kóhun ọba kú ìyàwó àtọmọ ẹkọ rí ọ̀nà bí báyìí lásùbà òun lọ ń tòun nu àwọn lùsẹ̀tẹ̀ wọ́n retí abọ́bakú abọ́bakú tí ó dà fún tẹ̀rì tiẹ̀ pé wọ́n wò nulẹ̀ abẹ́rẹ́ wọn ò rí nulẹ̀ mọ́ abọ́bakú ti lọ ẹ̀yin tẹ́ bá súnmọ́ bá ẹ máa bá lọ. kúlù náà ń sìn ṣáà ikọ̀ tó lè mọ́ ti ọba ìlú pàǹdùkú òun nìkan ló dákú. wọ́n náà mú lórúkọ. bisharri wal khairi fitna. bisharri wal khairi fitna ta. ẹ gbọ́ kuranu. wa ilayna turja'una. ẹ̀gẹ́ bìdí ni ọlọ́run kọ́ kẹ́yà tó gbé ọ. amiina. wàláhì tẹ́ ẹ bá ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe lẹ́yìn ìyá á sì kí yín ọmọ dínkù kìí ṣe pè fá ntọ́lọ́run wínú alukuraanu nù bàbá ń bá wa kọ̀dá rọ̀ bú kábọ̀ ọlọ́run ní ẹ kẹ́ wọn bí wọ́n ti kẹ́ yín gbà tẹ́ ń bẹ̀ ní kínkínní bọ́bá tún ṣe sà kọ́ ya pé ìmọ̀ọ́mù lé ńlá abáàmúrí ẹ fún mi láwọn ọmọ bíi ogún mo fẹ́ kí wọ́n bá ń sa ayé kúrú wà láwùyé báyìí fún màmí àwa tilẹ̀kùn wọn náà jókòó láàrin wọn ọmọ ṣe àmì àmì àmì wọn bá sàtán ó fún wọn lówó kálukú túká bọ́ọ̀ bá lágbára kí wọ́n ó sì kálukú jẹ inú ìyá ọmọ wa dùn lálẹ́ kìyàmọ́ ayé tiẹ̀ ọmọ wa dà àmọ́ bọ́ bá ti gbàgbé wọn Ọlọrun ni wọ́n gbàgbé wọn náà bọ́ bá gbàgbé ẹni tó rẹ wáyé wọn náà gbogbo ẹni àwọn yín lọ́wọ́ ni hmm. ẹ rí i pé bọ́ bá yá ń kẹ́ ẹ tó kú ẹ ní ní ẹ lọ ẹ máa ẹ lọ dì mọ́ pé Buhari Musa ló ṣe wáàsí fún yín bẹ́ẹ̀ ẹ nífẹ̀ẹ́ lè kánná lónìí àmọ́ ẹ fijọ́ kan lẹ̀ kẹ́ ẹ fi rántí àwọn ìyá àti bàbá tó bí yín tẹ́ fi di tẹ́ ẹ yìí Ọlọ́run ní ìdẹ́yìn ni ẹ tó sì gbẹ̀yìn Allah ebo onílọ́wọ́ ni wọ́n fi ń fún ọ ní invitation pé ọwá pati ńgbọ̀ ọba ní kankan wọ́n gbàgbé rẹ̀ wọ́n fẹ́ lomi wọ́n fẹ́ lomi lókùn tó máa fún ní invitation torí náà afáyàyà jẹ́ àwọn méjì ká máa lọ ilé àná sí ní kánjú yá hayyu yá qayyum. mo pè wọ ọlọ́run ọba ọba àlàyé ọba tó yẹ pé gbogbo wa láàkú òun nìkan ni ò ní kú mo pè wọ ọlọ́run náà ọba tó yẹ pé dúró fúnra ara rẹ̀ gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ farati kò farati nkankan. yá man rafa samawati wal arda bi amri. mo pè wọ ọlọ́run ìwọ ló ní sámọ̀ ga ó sì ṣe ilẹ̀ ìpele méje òkè. Okay ìpele méje ó tún ṣe kan òun jẹ́ alẹ́ òfúkìlì àlá bí táwọn ẹbí dé tọrọ dàrú tí ọmọ bí o ti sọ gbọ́lọ́hún kọ́lọ́hún tó wá ké báyìí lówì ìwọ ọlọ́hún ṣe gbogbo ẹ̀ ó pé báwọn pẹ̀lú àṣẹ rẹ̀. wa ashhadu annaka hayyun qabla kulli hayyin. Ah, àbá ni mo jẹ́rìí ìwọ ọlọ́hún òun sì ti ń bẹ kí bẹ bẹ tó máa bẹ ni ìwọ ti ń jẹ́ ọlọ́hún hayọ̀ bàdà kùnlé hayẹ̀. bọ́ba tún tán ìwọ náà ló tún sẹ́kù ó tún máa jẹ́ bẹ́ẹ̀ náà ni. hayọ̀ yẹ̀mútu kùnlé hayẹ̀. ọlọ́run ọba yìí ẹ̀gẹ́ bìí dín ní ọba aláàyè ni kò ní kú kò ní gbó kò ní tán yóò sì máa bẹ lọ bàbá yá àwọn ò ní bẹ mọ́ alájà kúndínlá tún ìyá tó bí ẹ̀gẹ́ bìí dín ní òsínmáyì ọlọ́wọ́ ọba ni wọ́n máa bẹ bíbẹ̀ tí ń bẹ yóò sì máa wá pa àwọn tó bí kú bá yẹ kó kú. yẹ́mọ̀ tó kò lárí bàráyà. gbogbo ohun tí jẹ́ èèyàn ọlọ́run kan yín náà ni ó pa wọ́n bó ti pàyà wa kúdúrà yìí. subhana mala yẹ́mọ̀ tó. a mímọ́ ọlọ́run ẹgẹ́ bìdí ni ọba tí ò ní kú rárá. alimotu. ikú alimotula walida yebuki wala walada. ikú ẹ̀gẹ́ bìdí ni kèé sẹ́ bàbá kù bí o ti ní sẹ́ bàbá kù bẹ́ẹ̀ ni o ní sẹ́ ọmọ kù. wàlà sọgíyà wàlà ṣẹ́yìnkà wàlà àhàdà. orí bí o ti ní sẹ́ bàbá kù pé mo fi bàbá lẹ́yìn nípa bẹ́ẹ̀ ni o ní sẹ́ ọmọ kù bí o ti ní sẹ́wọ̀n kú ni kò ní í sẹ́ ọmọ kínkínní kù táàkì ọmọ èké ni ẹni ọba ti kàn náà ni ọmọ pa kò sẹ́nìkan ti kó láṣìírí yọ pa wá náà ni. lilmọ́tì fínà sí ọmọ gẹ́rà mọ́kùtì àti. ẹ̀gẹ́ bìdí ni ikú ó ní ọfà kan tí máa ta láàrin wa tó bá ta ọfà ni kèémìs. máa fàtàwùlìyà ó máa sáhámọ́ lámúyẹ fún ti ó gàdá. bọ́ba ta ọfà ni fún yẹn lónìí tí ọba bá a bọ́ba di lọ́la tọ́ba ta yóò ṣe déédéé ọfà tiwa tí ì la fi jókòó tiẹ̀ báyìí ẹ̀ kọ̀ọ̀kan ní ọmọ bá wa yọ̀ọ́ bá wọn kan lónìí wọ́n gan mọ́jú ni wọ́n pò ti kú yọ̀ọ́ bá wọn kan lọ́sàn yìí yọ̀ọ́ bá wọn kan lásàálẹ̀ ìrọ̀lẹ́ yìí yọ̀ọ́ bá wọn kan lóru yóò bá wọn gan lásùbà wọn á ní àṣàlá tí mo ń ṣe ọlọ́run àwọn bàbá ìmọ̀mọ́ ní tábà sálámà àṣùbà à ń lọ bo lágbájá láṣìírí ọfà tí ẹ bá nu. bíra rẹ léèrè ẹ̀yin tẹ wáyé lónìí bẹ́ẹ̀ lórí Bukhari ọmọ Musa njẹ́ olọ́fà tèmi ọba mi njẹ́ òní ọba wọ̀ náà. máa fa tàwọn. ọgbọ yàyà Sokoto ebi ẹ̀mí ìyágùn ó sì fọmọ sáyé ìyá sì kú dáadáa ọlọ́wọ̀n ọ̀jẹ́ ìyàwó ká ìyá yìí sàwọn ẹni arúsì láfi lè wá bọ́ ojókòó dáadáa báyìí a ah, wa ní ikú tiwọn àní ah, rójú àmukóòkì ilẹ̀ ọ̀ dàrú ni ilẹ̀ ọmọ ijó yẹn pé ta ló a ah, lálẹ́ àná ajọ wà níyìn ni ikú tí ó gbóná ní tẹlomi nísìnyí bẹ ní ike mọ̀ nísìn ọlọ́run ṣeun tó fi kádàrá pamọ́ fún wa àbá máa kú kíkú tó dé ni tọ́lá yẹn bá ti mọ̀ pé ni yóò rẹ́ lù pa yóò ti kú kínú pínpín kó kọ́ mọ̀ tẹ̀ ẹ̀wù rẹ́ fi pamọ́ fún wa àjò àlà ákìlù wàlọ́gà fìlù. gbogbo ẹ̀yin tẹ́ wá bẹ́ẹ̀ gẹ́bìdì ní kẹ́dùn ìyá wa kúndúrà tó lọ tẹ́ wá bá sẹ̀yìn ìyá rẹ̀ ìyẹn wá ń bí yẹn tẹ́ bá ní làákà yìí àtẹ̀ntó ìpè làákà yìí bá da firi. fọ́dìkùrà àlàkà. ẹ̀yin tí làákà yìí bá da firi àwọn tí làákà yìí wọ́n da firi làwọn tẹ́ pé wọn mọ tí ń jọ̀rọ̀ ọlọ́run wọn ò sì mọ̀ pé ọlọ́run tiẹ̀ ń bẹ̀ gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n rò pọ̀ gbára wọn ló ṣe ni àáfàá ni mo pè yín mo fẹ́ bá yín sọ̀rọ̀ fọ́díkùrẹ́ aláta. máa rántí àwọn ará ilé yìí bàbá tí wọ́n lóun ló bí bàbá àjẹ̀bú wọ́n wá ní bàbá àjẹ̀bú òun ló bí bàbá tabẹ́kúta bàbá abẹ́kúta òun ló wá bí bàbá tòníṣà bàbá oníṣà ló wá bí ìyá tí àmọ́ra àrùn tí wọ́n ń kàbọ̀ ni rántí wọn ń bọ́ wọn lọ tí wọn ò taari wọn mọ́. fọ́díkùrẹ́ yóò máa tata kọ lábò alálẹ́mọ̀gì tẹ́sílì. mo rí bàrígà àbáni ọmọ rántí ẹ̀gẹ́bìdì ni ìjọ tá a máa pa ọ́ dà pé ọ̀ya ẹgbẹ́ sókè òkú ni wọ́n wẹ̀ wọn o ó yẹ gbé sókè díẹ̀ kí wọ́n lè rí ibi àyín fọ̀ fún wọn wọ́n tó gbé sókè bá a ti dùn mọ́ aláwa yìí wọ́n pẹ̀lú mi kọ́ wá bá wọn wẹ̀ kú ọmọ tóun lọ yunifásitì tó ti pé ijó lòun lọ́ọ́ jó ń bẹ̀ bàṣírà sùsàrà kọ̀ọ̀tà ń bà nítorí gbogbo ayé jó tán léwé nù wọ́n wá wẹ́ni tí ó wẹ̀ kú wọn ò rí wọ́n wá pòun náà kọ́ wá ṣẹlẹ̀ karùn-ún àwọn tí ó wẹ̀ kú òkú wá yájú kalẹ̀ báyìí níbi tán gbé ọrùn ẹ̀lẹ́ bá fún sókun mi ìburú yóò yájú lẹ̀ ní pé gbogbo bẹ́ẹ̀ bá ti wẹ̀ mí ìmọ̀ wò yín ni wọ́n ó tún fọwọ́ padé yóò tún yà á kò ní padé wọ́n wá ní omi tútù ni ó bù wá sákìrù omi tútù wọn ni ó bù wá sákìrù tóun pẹ̀lú ẹ̀jọ́ ń ta géèmù nu o ọwọ́ akú tán ọwọ́ adẹ́rù wọ́n ní ó omi tútù ni wọ́n lọ bù gbígbóná lè mọ́mù ní ah, ah sákìrù omi tútù wọn ni ń bù náà ni ntí òjò rí bù tọ̀hún lọ́ọ́ yájú kalẹ̀ tí ń wò báyìí pé ń bọ̀ wá kàn wọ́n náà kúrì yóò máa tẹ́tàkọ́ lábọ̀ alálmọ̀gẹ́tẹ́sílẹ̀. a máa rántí bó ti dùn máa tọ́ wọ́sọ tó yí ọ́ nì tó ń pàṣẹ táṣẹ ń sẹlẹ́nu rẹ̀ máa wá rántí ijọ́ tí wọ́n máa wẹ̀ ọ́ tí wọ́n máa yí ọ padà nínú báàfù. kòjìzá la ìzúkà àǹkà. ìrì ọ̀tàn lára rẹ̀ ń jọ náà àwọn ah, ní kí bàbá máa wọlé tó a lè ẹnìkan tí wọ́n kàwé òkè fún òsínjọ́mọ́njọ́ náà wọ́sàlábà máa lùkà mẹ́ka. owó tí ń bẹ lọ́wọ́ rẹ tá a fi ń dà tẹ̀lé gidigidi pé ah babaláyé ẹ̀ fún wa tiwa náà owó náà yí àwọn jọ náà wọ́n àkàrà jìtà mẹ́ńbẹ́ ní àhàbàbíkà. ẹ̀gẹ́ bìdínì báyẹ̀ ti dùn mọ́ òun la wà nú ẹ̀ yìí báyẹ̀ ti rí ẹ̀gẹ́ bìdínì òun la wà nú ẹ̀ yìí báyẹ̀ ti mọ́ ẹ̀gẹ́ bìdínì Abdul òun la wà nú ẹ̀ yìí bàbá tuka ló tó wá mọ̀ pé àṣẹ nǹkan sí ọ àmọ́ báyìí nísìn òun wo gbogbo wa inú rẹ̀ ń dùn bọ́bá wa kú wọ nìkan tó bá wọ tó débi tí ìyá wà ibi tẹ́mi tí ma wá bá ìyá mi ni yóò wá di historical àyè tó ti ma bá màmá wá di historical ó oh, ó oh, ìyá mi bẹ́ẹ̀ nù sàárè ẹni tí wọ́sọ bó ti wù àwa wọ́sọ fún gbẹ̀yìn ẹni tí bọ́ ẹni tí bọ́ sí bedroom tí ó wẹ̀ ọwọ́ adẹ́ni tá a gbé nu báàfù tá a wẹ̀ ẹni tí ó wọ bàtà tó wù tó pé bàbá màmá eléyìí ni ẹ fi sọdún ẹsẹ̀ lásán wọ́n gbé lọ aṣọ kan náà wọ́n fún gbogbo wa kọ̀rànkárá kò jẹsẹ̀ mú ọ̀dà ẹ máa rà ọ̀kan ní rà fún yín ni òun náà funfun ọ̀pá mẹ́fà ọlọ́ni kálukú ọmọ rántí iyì rẹ̀ ọ́ yà ọ owó rẹ̀ ọ́ yà ọ́. wàsálàbà málùkà mìíkà. okùn òní olówó. jìtà bẹ́ẹ̀ ni àhàbà gbogbo àwọn tó fẹ́ràn rẹ̀ á wọ kú láàrin wọn. hasida lè tura bí ká. a máa da yẹ pẹ̀lú ọlẹ́rìí bá ti dá sí yàrá kúndúrà lérí. wá asilamuta ilà dùjì. ọ wàá gbà fà pẹ̀lẹ́pẹ̀lẹ́ bíbíríkì làbẹ́rì wọn ti farabalẹ̀ fóòrùn tí wọn bá ń ṣiṣẹ́ lérí ilé wọn bẹ́ẹ̀ lẹ́wọ̀n náà farabalẹ̀ fún kòkòrò tí ó jẹ wa. wọ́n bá dá alẹ́ yìí kàlíbá kùnà kọ́lì ìlà. àwọn tó bá ṣẹ́kù lẹ́yìn òkú wọn á sì sunkún jántí ثم نسوك دعرا طويلا gbẹgbẹ bá rí gbẹ gbẹgbẹ bá rí gbẹ bó ti wàá sunkún tó bá a ti fò ó kè tó pé yéé dáàdi mi o ọmọ tí ń ké tán pé ẹ má jẹ́ ó kànga irọ́ ni káyé bá mọ̀ pé ń sunkún ni kò tó bẹ́ẹ̀ ikú ọ̀rọ̀ rùn ẹnìkan ti wí bẹ́ẹ̀ rí pé kànga àwọn àgbàlagbà gbogbo wa nígbà tí kú ti wò ti yá kànga mi kò lè wọ́n bá ká alẹ́ ìtàlí bá kúnà kọ́lì la. àwọn tó bá sẹ́kù wọn a sì sunkún níwọ̀n. súnmọ́ náà sùkà àjàrà tọ́wìlà. bàbá wa ya ìgbà ọmọ lọ ọjọ́ ọmọ lọ ọdún ọmọ lọ àwa ní rántí déètì tó kú mọ́. yá abdali wahabi ẹgẹbidi ni. ẹgẹbidi ni ẹ wá ń pè ọ báyìí. kọ́dí máa tàtí kọ́dímà tàtì òmùka. ìyá rẹ ti lọ o. wàzà abati ìlàrọ̀ bìyà. níbo ni ìyá rẹ lọ ọ̀rọ̀ ọ̀rìn àjò tá a ní dé ọgbà àfààní ó ní aa ah, ah, ó ní wọ́n máa yá mi ògìgì ní kú ń bọ̀ kí a máa múra. àlìmọ́tò yẹ ti bákítà tán fàtàkì ẹ̀gẹ́ ìmọ̀ náírà tẹ̀lẹ́kàn àwòsàn rà tàlàkà ọ̀sà. ẹ̀gẹ́ àti gbogbo wa àlèmọ́tò yá ti ikú ń bọ̀. àlèmọ́tò yá ti. yóò wọlé tọ̀ olówó. àlèmọ́tò yá ti. yóò wọlé tọ̀ ọlọ́lá. àlèmọ́tò yá ti. ìwọlé tọ̀ àwọn àfa. àlèmọ́tò yá ti. àràbíọ́lá máa ikú ló mú lọ. àlèmọ́tò yá ti bẹ́ẹ̀ ikú ló mú lọ. àlìmọ́ ti yá tì í. Sàràkí bàbá Bùkọ́lá nílọrin bàbá senate president tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ikú ló pa. àlìmọ́ ti yá tì í. ikú tó pa wọn ìlà bàbá kú sá fún. àlìmọ́ ti yá tì í. àníṣe ẹ̀yìn olóró ikú ń bọ̀. dókítà tẹ́. bí ọba sì dé unexpected ni suddenly ògìgì ogigi ní kòde. fàtàkì ẹ páyà kú o ẹ bẹ̀rù kú o. ìmánara. bàbá wù kú ó lè dé lọ́sàn. tàlàkà o àrùsára. bàtí wàá wà nù ayé náà àdáwò ni àfáwà mórí bàrígà àfáà gbogbo wa àdáwò láyé òun bàtí wà nù ayé náà àdáwò ni ibi tí mo ti fẹ́ parí wá sí mi sínú. Si إنما الدنيا بلاء إنما الدنيا بلاء gbogbo wa yáyá kí ló kọ ayé rí àdánwò. إنما دنيا بلاء. orí jẹ nínú ayé àdánwò. إنما دنيا بلاء. orí jẹ rárá àdánwò. إنما. fún ni àdánwò. ẹ̀nàmá dúnìyà bàlá o. àṣẹ èkó ẹnìkan ni lánàá ẹwà àdánwò àṣẹ èkó ẹnìkan ni lónìí ẹwà àdánwò bọ́bá tó di ọ̀la ànígbàbọ̀dé mọ́ ẹlòmí àtúbọ̀ bẹ ẹwà àdánwò. ẹ̀nàmá dúnìyà bàlá o. Muhammadu Buhari òun ni pírẹsidẹ́ǹtì èmi máa dúpẹ́ ni mi bá sọ̀rọ̀ débẹ̀ hùn. ẹlòmíín níyàn bú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ mi ọlọ́run bá mi Buhari wọlé bí ọba wọlé ni kò lè mi kó bú mi o yọ wà déwájú mi báyìí ni Buhari hùn náà ní ọkọ ni ọ̀wọ́lé hùn èmi ló sì fẹ́ bú ọlọ́run wa bá mi ṣe a sì jọra wa èmi fẹ́ bú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run mi Buhari wọlé Buhari ti wá débẹ̀ ọmọ Nàìjíríà. ẹyẹ olè eja buhari ní òun ọgbà ẹ̀wọ̀n ní jàǹtò. iná máa dùn tó bá jí owó kó lásìkò ti buhari ẹ̀wọ̀n ní. ẹ̀nà máa mo fọkọ bu ọlọ́lá kan láti rí buhari wa kì buhari wa dénú ilé ah, buhari wá wo ilé kí ló dé ṣé ìwọ náà ló ń gbé ọ ní ilé òun náà ni amato bíi seventy yìí ń kọ́ ọ ní òun náà lòun ní wọ́n ń bọ̀ wọ́n ní wọ́n ní ní sáìdì ọ̀nà kínní nílùú ọ̀hún ọ̀nà onisa bẹ́ẹ̀ni lónìsa ni. ìnàmá dúnìyà bàlárò lẹ́sàbíyà túbùtù. orí ọ̀ fa púpọ̀ kọ̀ wá ó dùn mọ́. ìnàmá dúnìá bàlá o. bá a ti jáná sí. lẹ́sà fi hàn túbùtù. Mhm. òtírùkì dúnìá wà dá. wákìnà mi ni àbíkú ti. mi ni àbíkú ti. ìnàmá dúnìá kàbẹ́yìí ti. ìnàmá dúnìá kàbẹ́yìí ti na sajati wula ankabutu. na sajati wula ankabutu. na sajati wula ankabutu. Naam. Buhari president Nàìjíríà lónìí ọlọ́run ọ̀gbọ́dọ̀ jẹ́ mú rí pa. amiina. wọn ò ní rí pa àwa múra tá a kú ní àwọn èèyàn dé kódà wọn ò mọ̀ pàǹsí wá sí yé la ilaha illallah. ìnàmà dúnìá bàlá o. ẹlòmí ọjẹ ẹlòmí ọjẹ ìyálà yà á yà lọ́dọ̀ ọlọ́run. lẹ́sọ̀ bí a fúnbù tán. ó ti rú kí dúnìá wà dáhà. ó ti rú kí dúnìá wà dáhà. wàkínà àmì àbíkú tè. wàkínà àmì àbíkú tè. إنما الدنيا كبيت إنما الدنيا كبيت orin tí n bá bọ̀ ti dàrú إنما الدنيا كبيت إنما الدنيا كبيت. ọba bẹ́ẹ̀ نشجته العنكبوت نشجته العنكبوت نشجته العنكبوت. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró yìí ẹ dákun ẹ wá yín báyìí mo fẹ́ kí n máa rí bẹ́ẹ̀ ni ẹ ṣe mo mọ̀ pé ẹ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ni ọlọ́run jọ da fún yín mo fẹ́ kí n máa rí àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé yìí afọlábí jẹ́ rí wọn dáadáa. wọ́n ní ẹjọ́ àwọn orí wọn dáadáa. àwọn àfa ń kín ẹ ti ẹ̀ dé lásìkò tó dáa ọlọ́run jọ dáa fún ẹ jókòó lẹ̀ àsìkò tó dáa ni wọ́n dé ẹ lẹ́mọ́ mi wá yada innama dunya ka bayti innama dunya balaa dunia fiha Lisa akéwùgbàdé ayé tá a wà nù Ega bidini. Emulat ni ìmúra tí mo fẹ́ sàdúrà nítorí àwọn afa àti mi ba wọn ni wọ́n ti jókòó pẹ̀ kálukú sì ọlọ́run dá kálukú lọ́la ó níbi tí kálukú fẹ́ lọ ìjọ sátidé àǹsán de la a máa farabalẹ̀ bí a bá lọ tọrọ ọjọ́ ọjà tiwa ni. bàbá kò ní ìyá bọ̀ sí i àmọ́jọ́ monday yà á bí ìbá ṣe pọ̀ ọ lágbára ọlọ́run ṣe ọ léèyàn àá níjọ́ monday nìyà yín kún báyìí àbíjọ́ tuesday là ń pè ní ní ló kún báyìí hmm, ọjọ́ àṣọ àní à ọlọ́run ọgán o ìyá wa ẹ̀rín yín ń pọ̀ ẹ̀dá kiri ẹ̀jẹ̀ ẹ̀ ṣeun àfààní ìnàmá bala un ẹ̀gẹ́ ayé tá a wà nú ẹ̀ nítorí apẹ́ lọ́dọ̀ ẹ̀gẹ́ báyìí ni ìwọ náà kúkú bẹnu lé ńlá gbogbo àwa lé ńlá la pé ló jẹ́ apẹ́ lọ́dọ̀ rẹ báyìí wáàsí títayọ kéèyàn pẹ́pẹ́ báyìí ó níbi èèyàn ti ṣe wáàsí tí ó pẹ́ bọ́ọ̀ bá dáyè kan tí wọ́n tí wọ́n nídìí wáàsí ọ̀pẹ̀ ńbẹ̀ bọ́ọ̀ bá dáyè kan tó ti wò wọ́n pé à gbogbo tí wọ́n fà lọ́wọ́ àti ti ń bẹ lábẹ́ tébù yìí nítorí òfin máa tóbi ńgbọ̀ báyà ni èèyàn ní pẹ́ àmọ́ bí àwa yìí àpèdíẹ̀ àtipẹ́ afaani innama dunuya bala un ayé àdánwò ni ẹ̀gẹ́. lẹ́sẹ̀ fi hàn fúbùtùm. orí àfẹsẹ̀rin lẹ̀ apẹ̀lọ́nu ayé kò sí. òtìrúkì dunuya wà dá. àfa wa ni jẹ́ ń gbà ọ́ mọ̀ràn òtìrúkì dunuya wà dá àhá lẹ̀ ẹ̀gẹ́ mú ayé bíntín wọ́kìnà àmìnì habikutin. wọ́kìnà àmìnì habikutin. ẹ̀gẹ́ ntọ́lọ́mùbá ti ní orí jẹ́ mbẹ́ òṣìṣẹ́ ni ọlọ́run ní oréré one point five million mọ̀mọ́ lẹ́kọ̀ọ́ ọba ten ìtọ́lọ́ ọlọ́run bá ń fa àlùbáríkà sí dàásàpò wọ́kìnà àmìnì habikutin gaari lani omu ni pẹ̀lú ẹja ni wọ́n bá bá ọ ṣe dúpẹ́ fọlọ́n kí ló tó wí. iná máa dúnìá kàbẹ́ẹ̀tì orí ayé ayé máa tán ní ayé ta wọn kan pa ni ọ tàn wọn tàn wọn àgbà tó pa wọn. ìnàmà dúnìá kàbẹ́ẹ̀tì ẹ̀gẹ́ bí dínì ọwọ́ adìjẹ́ ń sọ fún ọ ayé tó rí ọwọ́ adà gẹ́gẹ́ bí ilé kan nasajá tí ulẹ̀ àǹkàbùtù nasajá tí ulẹ̀ àǹkàbùtù. onílé tí mo wí pé ilé tó fi ayé jọ nílé aláǹtakùn tó kọ́ kalẹ̀ tẹ́ ẹ bá rí aláǹtakùn gbà mí tẹ́ ẹ bá rìn lọ́nu gbó tọ́ bá kọ́ ilé mi kalẹ̀ báyìí ẹ̀yin náà mọ̀ wá wò pé ah ah bóun la ṣe wá kọ́ rulé tọ́ da tó báyìí àmọ́ ọmọ ádámà pápá sọ yín bá ṣe báyìí gbogbo wàhálà táláǹtakùn ṣe ni pápá sọ yín bá kọ báyìí ẹ ní mọ̀ kọ́kọ́ kankan àwọn èèyàn náà mọ̀ sọ fún yín pé ah, ẹ ti fapá kó ilé aláǹtakùn báyìí ti rí nu. La ilaha illallah. torí náà gbogbo àdúrà táwọn afá ti ṣe. gbogbo àdúrà táwọn afá wa ti ṣe ọ̀jẹ̀ máa wí mọ́tò ṣe wàhálà ma ẹ̀gẹ́ máa bọ̀ níyì kọ́ra bọ̀ bá lè dúró yín pé wọ́n gbé sí àkójókò lẹ̀ abẹ́lẹ̀ ọlọ́run níjà kẹ́kọ́ sí ọ̀tọ̀ wà á nílé dúró. amiina. bí yẹn yẹn bá kú èèyàn máa náwó ni torí pé èèyàn ò tí ì ná kankan wàhálà tí yá ni ṣe èèyàn ò lè rí kankan tí ó fi san ẹnu wọn wá síta wá sí yìí ọlọ́run jẹ́ ọjọ́ tàwọn ẹni ẹ̀. amiina. ọlọ́lá ilaha illallah. allahumma amiin ọlọ́run kọ́ wá falùbáríkà sí jòkó yìí. amiina. ọ̀gbọ́n lẹ́ẹ̀kan anásírí ní àwọn dìpátímẹ́ǹtì tí ń bẹ ní ipò púpọ̀ pé mo ṣe wá àsìtá báyìí èló ló filẹ̀ ló wà gbà pé mo ṣe wá àsìtá gbogbo ntẹ́ wá tọ́ láàrin wá sí ọlọ́mọba mo bá ya mi kú rira èló ló filẹ̀. àmín. ta ni mo wá àwọn onímọ̀ mú wa. ó ti wọn lẹ́gbẹ̀ẹ́. Hmm, kíkẹ́nu ọlọ́run kọ́ kẹ́yàn ni àdúgbò lọ́dọ̀ ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń fẹ́ràn àwa àfa ibi ọ̀dà lẹ́mọ̀ wa ẹ̀yin tẹ́ ẹ bá sì héètì wa ọlọ́run ó héètì yín àmín tọ́ra àsẹ̀yìn àròyìn kí lẹ́ héètì wa sí ọlọ́run sì mú yín bẹ́ẹ̀ kú àwa náà wọ́n pè tá a sì yín omi àranjú lé àwa lápàdé àmọ́ tómi lọ́ọ́ fojú wò bí ó ti ràn án lẹ́ẹ̀kan gbà ní àwa lábàá pàdé àwa náà lè wá fẹ́ rí <laughs> àwọn ẹ̀dá rẹ̀ rìn ẹ̀yin ò ní tí kú nísìnyẹ́mí yóò kú.